torí ọmọ famous ọmọ agbèrè ẹni famous kó ló máa famous yálà yá sínú mu sí wọn. ọmọ òwálé wá sùn látànà ó dẹ̀ jókòó síbí. máa jẹ lọ wá cloud mọ lọ́wọ́ ìwé ní wèrè iṣẹ́ táwọn àti gbowó ẹ̀mí ẹ̀ wà tó bá wà ní sẹ́yìn lè kó ni. ṣé máa ṣọkẹ́. máa ṣọkẹ́ máa bó káàdì ókè máa kọlu. àṣẹ kò sì bá ṣe lè ṣe ìbòlò tí ò ní ìwọ̀n gbẹ̀wọ̀ mọ́ irú nonsense orí embarrassment wò lélẹ̀ ìbáyìí so you are a thief. kò àwọn wá kí àwa táwọn ó zoo for real àdàbí aláìmọ̀ọ́ṣe. how could you stoop so damn low. so ìwọ ṣì wà nínú ilé mi. ológìnní tàjòdé èkúté ilé ẹ̀kú maramọ́. má bá mi sọ̀rọ̀ òṣì fara ẹ̀ balẹ̀. ṣé ìbá kó sọ́wọ́ èjò bá máa sún ẹ̀ pa bá pè má di o àwọn má strike ẹ mọ́ dáa fún ẹ mọ́ bẹ́ẹ̀.